àwọn ààrẹ tó yẹ kó lọ fún debate at least àwa ta jẹ́ àwọn èèyàn yẹ ká lè mọ èrò àwọn ààrẹ wa kó tó wọlé tó kí ló wá fẹ́ rí sọ nípa àwọn ẹni tó lọ nísìn àti ẹni tí ò lọ kí lẹ rí sọ nípa ẹ. to be kinded. one of the nǹkan tí a máa fi mọ a máa fi mọ lábẹ́ bẹ́yà ká fi vote president Nigeria debate náà ni okay for example àwọn èèyàn kan pariwo látàárọ̀ ọ̀sìn èmi náà wà níbẹ̀ mo bá wọn sọ̀rọ̀ ẹni Buhari ni ẹni Àtìkù ni tòmí àwọn méjèèjì gan wọn ní kọ̀lọ̀fín tiwọn but ṣé a lè wò ó because presently tá à ń sọ yìí sìn we have more than ten political parties tó ń fún presidency and Buhari rẹ̀ ti ṣe ọkàn làbí mo sọ fáwọn èèyàn kan Buhari ti ṣe ọkàn tó dáa gbogbo ala ti ń pariwo for the past how many years that i need the bill kan tó ń pè ní not too young to run ó ti sign yẹn àwa ta tún jẹ́ youth náà la tún tẹ̀lé àwọn bàbá seventy years seventy five years àwọn ọmọ youth náà dẹ̀ ti jáde ń sìn kò sẹ́ni tá à ń vòtì fún láàrin wọn àfi Buhari àlọ́bàṣọjọ́ now wọ́n ní kó wá fún debate debate ọ̀hún náà wá to me Buhari kò wà reasonable for not attending that debate Àtíkù náà tó tún wá attend fúnra rẹ̀ òun sọ fáwọn èèyàn pé òun ò lè bá wọn debate nítorí pé Buhari ò sí mbẹ̀ orí òun náà kò sọ fact fún because opportunity pé kò tiẹ̀ sí Buhari ṣé Buhari ló bá nẹ́jọ́ ni àbí àwọn ọmọ Nàìjíríà so èmi believe pé nǹkan tó máa ṣẹlẹ̀ ní twenty nineteen ọwọ́ Buhari kọ́ ló wà ọwọ́ Àtíkù kọ́ ló wà ọwọ́ àwọn ọ̀dà aspirant ẹ̀ náà kọ́ ló wà ọwọ́ Nigerians ló wà. sẹ́rí eh, eh, ọ̀rọ̀ yẹn ara mo fẹ́ mo fẹ́ yá ọ̀rọ̀ kan lò lára ọ̀rọ̀ tí mo lò tẹ́lẹ̀ pé mindset wa ló poor ní orílẹ̀-èdè yìí orúkọ tí àwọn méjèèjì ṣe yẹn lójú tèmi kò tọ̀nà ó ó burú jáì number one eh, ààrẹ wa Buhari nígbà kótó nígbà tó ń campaign gbà yẹn lọ́jọ́ kìíní àná twenty fifteen mo rántí pé wọ́n pè wá fún debate kò yọjú kò wá rárá sí rárá ìgbà gan mo ọkàn mi bàjẹ́ fún nǹkan tó ṣe yẹn because mo ti mo ti gbà kan jẹ́ olùkọ́ ní school rí mo máa ń fi àwọn kìnìún wọ̀nyẹn kọ́ àwọn ọmọ school ọmọléèwé but nǹkan tí ó yé ààrẹ wa ń gbà ni pé kò mọ̀ pé tóun bá yọjú sí Eh, ìwọ̀rọ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò ó tún máa mú kí àwọn ọmọléèwé ó tún máa mú kán kọ́ ẹ̀kọ́ sí i yàtọ̀ sí nǹkan ń kọ́ wọn ní classroom bẹ́ẹ̀ tó bá yọjú sí eh, eh, ìwọ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò yẹn ó tún máa jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà tó fẹ́ ṣèjọba lé lórí kán mọ nǹkan tó wà lọ́kàn ẹ̀ tó máa fún tó máa ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà so but Eh, ààrẹ wa ààrẹ wa gbogbo kí wọ́n kò yé kò ní òye yẹn bákan náà nǹkan tó ṣẹlẹ̀ ní ọdún ìnáà nìyẹn láìpẹ́ yìí recently ó yẹ kó wá but èmi gan ti mọ̀ pé kò ní wá so kò sọ kò kò yà mí lẹ́nu pé kò wá you understand but Àtíkù tiẹ̀ wọ́n ti fìgbà jẹ́ one of the leaders bí o tiẹ̀ jẹ́ president tó jẹ́ eh, igbákejì ààrẹ lórílẹ̀‐èdè yìí so ó yẹ kó mọ̀ pé o ti rí mistakes tí àwọn tó lọ sẹ́yìn tó ti rú orílẹ̀-èdè wa yìí tó ti ṣe ó yẹ kí ìwọ wá láti wá ṣe àtúnṣe so ó yẹ kó ń wá nígbà yẹn bó ṣe wá ó fine bó ṣe wá ó right mo fún ní pass mark díẹ̀ níbẹ̀ yẹn but mo mo torí pé ó wá torí pé torí Buhari ó wá torí ẹ̀ torí pé Buhari ò wá àríwá eh, Muhammed Buhari tí ò wá ó wá torí ẹ̀ ó lọ ó kù díẹ̀ káàtó. kí ni ẹ lè sọ fún wa nípa ọ̀rọ̀ ààrẹ tó yẹ kó lọ fún debate tí ó lọ. so nǹkan tí wọ́n sọ nípa ọ̀rọ̀ ààrẹ ni pé ṣàríkọ́lọ́n kò ṣàánú wa ni ẹni tó wọ́n fẹ́ jàre nọ́mà ó yẹ kí èèyàn lọ fèsì nàìjíríà irú nǹkan tó plan tó ní fún wa agenda ẹ ká fèsì world ká sọ ṣẹ́ńgẹ́tì mi but mi tí mo ti wá rí problem ni pé ẹni tó bá yẹ kó lọ tí ò lọ our vote is our right alẹ́ láti vote fẹ́ni tó bá ń wà but ẹni tó wá lọ síbẹ̀ tó wá lọ síbẹ̀ tí ò ṣe nǹkan tó yẹ kó ṣe tó ní pé torí pé àbúrò ẹ òun kan ẹgbẹ́ ẹ̀gbọ́n òun àbábúrò òun kò wá síbẹ̀ so òun ò ní wá kò yẹ kó rí bẹ́ẹ̀ ó mi pé kò lọ bẹ̀ kò lọ bẹ̀ fún dìbẹ́tì yẹn torí àwa nàìjíríà ó lọ bẹ̀ torí àpò ara ẹ̀ ni torí ti tiẹ̀ àti pé kó káńtà ìkejì ẹ̀ tó jẹ́ another party tó tán jọ yẹn kó káńtà ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣẹ́ńkẹ́tì mi so kọ́tùmù our vote is our right ká lọ síbi candidate of our choice ṣẹ́ńkẹ́tì mi ṣẹlẹ̀ àwọn méjèèjì àtàtìkù àti buhari kọ́ọ̀ jókòó kọ́ ẹ̀kí ọmọ ẹ̀kẹ́lẹ́ ṣe tí ọmọ ẹ̀kẹ́lẹ́ bá ṣe àwọn ọmọ ọ̀gọ́ tó ọmọ ẹ̀kẹ́lẹ́ ṣe jọ gbàtà àgbọn láti ninety east wọ́n ní àwọn àgbàgbà ló ń ṣe bọ̀ láti ayé àti oṣù yẹn dì sí ìwé kò sí àmọ́ àti àrí kókó àtìkù náà ti rí ó ti ṣe ó ti náwó lọ́wọ́ buhari náà ti náwó lọ́wọ́ gbogbo wọn ti náwó lọ́wọ́ kọ́ fi ilẹ̀ ìkọ́jú kọ́ ọlọ́kùnrin kí náà ṣe tọ́mọ́ kí ló bá ṣe àwọn àwọn kan tí ẹ̀sìn ibi tí ọmọ yìí kí máa ronú sí ẹ ó yàtọ̀ sọ ọ̀hún ibi tí ọ̀hún lè ronú sí ọ̀hún ọ̀tí tàgbà kọ́lọ́kọ́lọ́ fi fámìlì wọn kọ́fílì fún ọmọ kí náà ṣe àwọn kan wọ́n nàìjíríà yìí òsì ìkọ́mọ́ kí ló ṣe àwọn ọ̀tí darúgbó kọ́fíìsì sí wọn kọ́fíìsì fámìlì wọn kọ́fíìsì wá rúùlù òsìkò ọlọ́dẹ ìsìnmọ̀ kọ́fílẹ̀ kí ọmọ ó ti yẹ yín so kọ́ jẹ́ kọ́mọ yín kí ló wá ṣe kàmọ́ tó what next.